أوصيكم بعد نفسي بتقوى الله جل وأعز اتقوا الله في سركم وعلانيتكم واعلموا أن الله سبحانه وتعالى مطلع عليكم عباد الله اعلموا أننا كنا في العشر الأواخر من شهر رمضان فلهذه الأيام عباد الله فضائلها التي ينبغي للمسلم أن يلتمسها ومن هذه الفضائل عباد الله التماس ليلة, الف... ليلة القدر فهي ليلة تساوي عند الله ألف شهر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 بأن هذه الليلة تساوي عند الله ألف شهر آه، إن هذا إن هذه الليلة عباد الله أفضل من ألف شهر كما جاء مصرحا في هذه الآية الكريمة التي تلوت على مسامعكم قبل قليل adáwọ̀pẹ́ fún Allah subhanahu wa ta'ala atọ̀rọ̀ ìkẹ́ àtìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá anábì sallallahu alayhi wa alihi wa sallam atọ̀rọ̀ fún àwọn ará ilé àtàwọn sọ̀hábà àti gbogbo olùjọ́sìn fún ọlọ́run ọba Allah subhanahu wa

onye ní bójú mu fẹ́mi àtẹ̀yìn kó wájú pé ojú ọ̀nà bídà òun láwọn àgbà wọná lọ́dọ̀ ọlọ́run ọba lọ́jọ́ gbéra kéyàmà torí ẹ̀ ojú ọ̀ràn yẹn fún wa jẹ́ bí mùsùlùmí káwáyé káwáyé mà nípa kí wọ́n ń pè láwọn àdáda alẹ̀ gan ká lè jìnà sí torí pé àwọn àdáda alẹ̀ láwùjọ di àwọn nǹkan tí ó rò papọ̀ wa fẹ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn tiẹ̀ níwọ̀n mọ ojúlówó ẹ̀sìn mọ́ àdáda gan làwọn mà lẹ́sìn tẹ́ bá ń yọ kó nú ẹ̀sìn fún wọn ẹlòmíì ó máa ń rí lọ́kàn rẹ̀ ó máa ń jọ lọ́kàn rẹ̀ bí ẹni pẹ́ ń takò sí ni torí pé nǹkan tó gbà tó gbà wípé nǹkan ti gbé wa gẹ̀gẹ̀ ni ẹ̀yà àdàbìlá kọ́nà ọba tó sọ wa kó ní ilé báyìí ìbádọ́lọ́ gbogbo alámà láìsí èméjì mẹ́pẹ́ àwọn ní oṣù Ramadan

ó tó lóore ju àwọn ilé ìta tí ń bá bọ̀ tẹ́lẹ̀ sẹ́yìn lọ àwọn iṣẹ́ kan ń bẹ tí pé àwọn kọ̀sọ́ ìtù mẹ́wàá yìí ni táà tí ò sínú àwọn ọjọ́ tá tí ń bá bọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìbádọ́nà nínú àwọn ọlá tí ń bẹ fún mẹ́wàá gbẹ̀yìn yìí kákàfìkà wọlé ń bẹ kálífì orílẹ̀ kó lè dá wa lójú pé a ah, nítòótọ́ ni wíwá òru abíyí ni Laylatul Qadr òru abí oyó abí ìta ń sọ yìí nínú mẹ́wàá gbẹ̀yìn yìí òun náà làmọ́ wà sí nínú mẹ́wàá gbẹ̀yìn yìí tí ó lè túmọ̀ sí wípé nínú àwọn iṣẹ́ mẹ́wàá gbẹ̀yìn òun náà omi omi bá wa nítorí ìfẹ́ ní pọ̀ wa ta'ala bá rí

nítorí ẹ̀rọ lọ́wọ́ bá lọ́sùn àwọn àtàlá ti mú gbàgbé nǹkan ẹwà bá nẹ́bí sọ̀bọ̀bá ọ̀sọ̀dá nígbà táwọn sọ̀hábí méjì kan tí wọ́n sì fàǹfà anábì fẹ́ jáde kọ́ sọ ọjọ́ tí ilé látò kọ́dìrì jẹ́ òru abíyí ni anábì fẹ́ jáde kọ́ sọ fọ́mà lóhùn rẹ̀ bàbá anábì ń bọ̀ lọ́wọ́ bá wọn sọ̀hábí méjì torí pọ́dọ̀ ṣe ṣe tán lámọ́ sí ní tíyánù títí èsì rí mú gbàgbé wá lànàbí fi gbàgbé rẹ̀ ìgbàgbé tánàbí gbàgbé ti ní àánú ló jẹ́ fún wa kò ń ṣe ìbànújẹ́ ọlọ́run bá ti fún wa ní a sọ̀rọ̀ níwọ̀n bá ṣókí nípa àwọn ọlá mẹ́wàá ìgbẹ̀yìn Ramadan àwọn bàbá ìlú mẹ́wàá gbẹ̀yìn Ramadan akramakumul karim mẹ́wàá ìgbẹ̀yìn Ramadan ìjẹ́ ni ibi tọ́lọ́ládé àwọn onímọ̀ yapa lórí èwo lọ́lọ́lájú nínú àwọn ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn àti àwọn ọjọ́ mẹ́wàá ìbẹ̀rẹ̀ Dhul Hijjah òun náà ni ọ̀rọ̀ tí al-Imam Ibn Taymiyyah rahimahullahu ta'ala tí wọ́n sọ lórí ọ̀rọ̀ yìí àwọn mú ìfọ́síwẹ́wẹ́ ọ̀rọ̀ wá wọ́n ti pín àwọn nǹkan ẹ̀ sí méjì eléyìí náà ni àfá àwọn atájọ́ makéwú nínú àwọn makéwú àgbà Ibn Taymiyyah rahimahullahu ta'ala Ibn al-Qayyim wọ́n nígbà táwọn owó wọ́n ní gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ ọ̀jọ̀gbọ́n ó sì ṣe kí n ka ná sọ̀rọ̀ yẹn fún wa láìpẹ́ yìí wọ́n ní gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ ọ̀jọ̀gbọ́n tó bá jẹ́ onímọ̀ tó bá wọ ọ̀rọ̀ Ibn Taymiyyah yóò rí kó kún kẹ́kẹ́ fún ìmọ̀gá

Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n sọ wípé wọ́n ní tó máa jẹ́ pé ká sọ òru kò sí òru tó lọ́lá táwọn òru mẹ́wàá ìgbẹ̀yìn Ramadan orí bá yìí nítorí ẹ̀rí tó wá fáwọn òru yẹn wọ́n ní ṣùgbọ́n tá bá ní ká sọ ọ̀sán kọ̀sọ́sán tó lọ́lá tó mẹ́wàá ìbẹ̀rẹ̀ Dhul-Hijjah wa bi hadha al-qawl pẹ̀lú ọ̀rọ̀ tí Ibn Taymiyyah rahimahullahu ta'ala al-Harrani ad-Dimashqi tí wọ́n sọ yìí gbogbo àwọn àdílà tí a máa wòye sí gá ah, tàbáníká wọlé tàbáníká gbogbo ẹ̀ ó ti kójọ máa fádà wa pẹ̀lú máa ṣe wá lọ́nfààní pẹ̀lú ọ̀rọ̀ tí a fáwa tó tí bàbá yìí ṣe ní ìmọ̀ tó bù háyà tó tó tí bàbá yìí bójú wọ́n ṣe tó ìmọ̀ tó tó ti bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ táwọn sọ ní báàbù tí a mẹ́nu léyìí ọ̀rọ̀ yẹn ò fẹ́ wù wá tó ọ̀rọ̀ tí a fa wà láìláàmà tí Ibn Taymiyyah rahimahullahu ta'ala tí wọ́n wọ́n pè ní lèkọ́ wọ́n pè ní fatawa nóòrò àdàdàrù fatawa nóòrò àdàdàrù náà fatawa gbogbo náà ni àwọn èèyàn máa ń pè náà ni àwọn èèyàn máa ń pè wọ́n máa ń bèèrè bèèrè náà ni bí ọkàn yàtọ̀ díẹ̀ sí lèkọ́ olùbábi mọ̀síwọ̀n يقول عشر ذي الحجة أم, أم العشر الأواخر من رمضان wọ́n bí bàbá lè rí pé èwo nínú méjèèjì lọ́lọ́lá jùlọ so ṣé mẹ́wàá ìbẹ̀rẹ̀ Dhul Hijjah lọ́lọ́lá jù àbí mẹ́wàá ìgbẹ̀yìn Ramadan fa ajaba rahimahullahu ta'ala bàbá wa Ibn Uthaymeen tọ́lọ̀ من رمضان في لياليه ليلة القدر وليلة القدر خير من ألف شهر wani tabanikawo wani mẹ́wàá ìgbẹ̀yìn Ramadan wani nínú àwọn òru mẹ́wàá yẹn òun ni Laylatul Qadr wa kí wọ́n gbára lé sí láti fún lọ́lá òru àbí wọ́n wá gbára lé Laylatul Qadr pé inú ẹ̀ ni òru Laylatul Qadr wa òru àbí wa wà Laylatul Qadri khairun min alfi shahr òru wá bí òru ẹyọ kan yìí sì ni ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ wọ́n ní wal ashrul awwal min dhil hijja wọ́n ní tàbátọ́ wá wo ìbẹ̀rẹ̀ mẹ́wàá ìbẹ̀rẹ̀ dhil hijja náà àyè kan lọ lájẹ́ àyè kan lọ èèyàn kan lọ lájẹ́ èèyàn kan lọ ọ̀rọ̀ ọ̀ma ni kìí ṣe pé èèyàn kan wò pé torí pé mo nífẹ̀ẹ́ lágbájá àbí tó páàyè kan tó páàyè kan jẹ́ ọjẹ́ bákan sí mi lọ́kàn bẹ̀rẹ̀ sí máa ṣe fátúwá lórí àbùbọ̀líyà pé nǹkan kan lóore jù nǹkan lọ lò nígbára lẹ́rìí ọ̀rọ̀ pé nǹkan lóore jù nǹkan lọ ọ̀rọ̀ ẹ̀rí ni ọ̀rọ̀ mímà ni pé báyìí tí tó ìjẹ́ sí pé a gbọ́dọ̀ gbára lé ẹ̀rí lórí ẹ̀ ní bá jẹ́ gbára lẹ́rìí lórí àwọn masáìlì tó kú náà bá lè súnà tọ̀jọ́má ṣe máa ń tẹ̀sẹ̀ ni bàbá ní sábáníkàwò mẹ́wàá ìbẹ̀rẹ̀ dùlhijjá wọ́n ní kọ́lá sí yìí nàbí sallallahu alaihi wasallam wọ́n lánàbí sọ̀rọ̀ kan tó tóbi nípa mẹ́wàá ìbẹ̀rẹ̀ dùlhijjá náà ó ní máa min ayyámi al'amalu salihu fihinna ahabbu ila Allah min hadhihi ayyam arábìnrin kò sí ọjọ́ kankan tọ́lọ́run bá dánú àwọn ọjọ́ ayé tàn lò tàǹtẹ̀ mi tọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ rẹ̀ tó tó àwọn ọjọ́ mẹ́wàá ìbẹ̀rẹ̀ rìṣíjà yìí kọlu wala jihadu fi sabilillah àwọn tó bá wá ní anẹ́bì ní tó sọ yí ọ̀rọ̀ yìí ti kó gbogbo nǹkan jọ wípé aljihadu fi sabilillah náà wà nínú ẹ̀ tó bá hàn wípé aljihadu tóbi púpọ̀ bóyá anẹ́bì ọgbà yẹn lérò ẹja béèrè wala kọlu wala jihadu fi sabilillah wọ́n bèèrè lọ́wọ́ anẹ́bì pé fi sabilillah náà linawaihi pẹ̀lú ọ̀nà méjì tó pín sí ẹgbẹ́ jihadu pẹ́tọ́ ọ̀nà méjì bẹ̀tọ̀ ọrọ́jọ́ mi ni ẹ̀dá ọmọṣáyíkọ̀ ma wọn àṣẹ́kọwa Hassan Salahuddin tí wọ́n ma báwa yànnà rẹ̀ mú jẹ́rù fún ó ti yànnà rẹ̀ síwájú gẹ̀tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ṣùgbọ́n tó yẹ kí wọ́n tún ṣe àlékún tàmálẹ̀ sí irú yẹn nígbà tí ọba tásìkò tọ́

wà máàlì ó tún wá kó àwọn dúkìá rẹ̀ ó tún kó lọ sí jihad wà lámìyọ́rì jẹ́ ẹni záàlì kàbí ṣe yìí àti ẹ̀mẹ́ àti owó àti gbogbo dúkìá wá tán sójú ọ̀nà ọlọ́ọ̀bá kò mú kankan padà wá sílé nu gbogbo ẹ̀ anábì ìyẹn nìkan so eléyìí báyìí òun ni wa aláàmàtú ìnìyàn ti ní nǹkan so lórí eléyìí báyìí náà à ìgbà tí wọ́n wá tí wọ́n béèrè irú béèrè lọ́dọ̀ aláìláàmàtò ìtìnà òtìmí rahimahullahu ta'ala tí a bá lọ́wọ́ Majmu' al-Fatawa ní mujallad 25 volume 25 page 287 wa su'ila 'an 'ashri dhil-hijja wọ́n béèrè lọ́wọ́ bàbá eh, wa Ibn Taymiyyah al-Harrani ad رحمة الله عليه وعلينا وعلى جميع مشايخنا wọ́n bí wọ́n léèrè wípé wọ́n bí wọ́n léèrè nípa mẹ́wàá ìbẹ̀rẹ̀ bìṣíjà wal ashri al-awakhiri min Ramadan ẹmọ̀ pé tún ìlà àṣírí bìṣíjà ti wal ashri al-awakhiri min Ramadan méjèèjì wọ́n bí wọ́n léèrè pé ẹwà bàbá ọlọ́nkọba wa kẹyìn àwọn mẹ́wàá méjì kan bẹ tí ó ń dàrú mọ́ wa lójú èwo lójú ra wọn lọ́nu méjèèjì báwọ́dá lọ fi kún àti kí wọ́n ni kútùbà mọ́ parí 215 náà mọ́ṣà ẹmọ́bìnú kí lè bá mọ̀wọ́ra méjì kí mọ̀ bèèrè báyìí ah, bàbá ń gbà tó wá bí wọ́n lè rí pé wal ashri al-awakhir min Ramadan ayyuhuma afdal wọ́n nínú méjèèjì èwo lọ́lọ́lá jù nínú méjèèjì fa ajaba ìgbà tí bàbá ó dáhùn àwọn pé ayyamu ashri dhil hijja bàbá ní àwọn mẹ́wàá ìbẹ̀rẹ̀ lùsíjà afdalu min ayyami al-ashri min Ramadan wọ́n ní wọ́n ní ó lóore àwọn ọ̀sán ọjọ́ yẹn àyàmù rẹ̀ àwọn ọ̀sán ọjọ́ yẹn afdalu min ayyami al-ashri min Ramadan wọ́n ló lóore ju àwọn ọ̀sán ọjọ́ wàlàyálì al'ash al'awáhìr ní ramadan wọ́n wá ní àwọn òru àwọn òru mẹ́wàá ìgbẹ̀yìn ramadan afdalu min layali ashiridi hijja wọ́n ní òun náà tó lóore ju àwọn òru mẹ́wàá ìbẹ̀rẹ̀ dhul hijja lọ qala Ibnul Qayyim rahimahullahu ta'ala afawa Ibnul Qayyim rahimahullahu ta'ala wa wọ́n ní tí ẹni tó ọlọ́lá èèyàn ẹni torí ẹ̀ pé torí ẹ̀ fapò dáadáa wọ́n ni tó bá wòye sí ìdáhùn ìmọ̀ yìí wàjádáhù ṣáàfihàn káàfihàn wọ́n ni yóò rí pé ìdáhùn yìí ó ti tó pátápátá ó sì kún kẹ́kẹ́ ó kún fọ́fọ́ rí fún mímọ̀ fàínàwó lẹ́ìsàmìn àyámin al'amalu fiha ahabbu ila Allahi min ayyami zil min ayyami ashri zil hijja bàbá ni ó dájú sáká ibe kò sí àwọn ọjọ́ ayé kẹ̀kẹ́ tó yẹ pé iṣẹ́ rẹ̀ tẹ́yàn bá ṣe nínú ẹ̀ ó lóore ó dẹ̀ lọ́lá lọ́dọ̀ Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó àwọn mẹ́wàá ìbẹ̀rẹ̀ Zul-Hijja wàfíhà wọ́n ní ókè nínú àwọn ọjọ́ ayé wọ́n ni yawmu Arafa wà ìdá ọjọ́ nínú àwọn ọjọ́ ayé ọ̀sán tó rí bẹ́ẹ̀ wọ́n ní ọjọ́ yẹn rí yọ́mù àrọ́fà ọjọ́ tó yẹ pé kò sí àpéjọ kan gbogbo àpéjọ tí ń bẹ lé ayé pátá kò sí àpéjọ kan kan tọ́tẹ̀ oye báyìí tù àtàpéjọ stadium bọ́ọ̀lù bí ti mọ́ ń kún tó ní náà àpéjọ burúkú kan ti mọ́ ń kún dáadáa kò kún tó oye báyìí tù kódà ká máa gbá tàgbáyé ká máa gbá ti klọ́ọ̀bù mọ́ pẹ́jọ́ tàgbáyé ni wọ́n ń gbá tí gbogbo ayé pé àgbáyé lélẹ́yìí oye báyìí tù àwọn èèyàn dáadáa ò lè lọ

àwọn ọjọ́ ìrìn àwọn ọjọ́ tó lọ́lá púpọ̀ ní so bàbá ní tàbá ní káwò wá dípa àwọn ọjọ́ yìí inú mẹ́wàá ìbẹ̀rẹ̀ yẹn láti rí wọ́n ní wà á mà láyáàlì àṣírí Ramadan wọ́n ní ṣùgbọ́n àwọn Ramadan fàhíyà láyáàlì ìṣìyà wọ́n ní àwọn alẹ́ tí yàn máa jí ní ìsùn o ẹni tó wọ́n fẹ́ gbà nǹkan lọ́dọ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala mo sì mọ̀ wípé gbogbo àná lábí ń ta fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run pé òun lànàbí sallallahu alaihi wasallam ló máa ń jí gbogbo àwọn òru yẹn wà fi ha laylatun khairun min alfi shaharin bàbá ní nínú ẹ̀ náà látún ti rí òru kan tó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ bàbá wọ́n sọ pé faman ajaba bi ghayri kó yanjú kérékéré lam yomkinhu an yudli àbí hujjatin sahihatin bàbá ní kò ní ọ̀rọ̀ ọlọ́run kò lè rọrùn fún kọ́ wá rí ẹ̀rí kan tó lágbára ẹ̀rí kan tó lálàáfíà mú wá láti fi sọ pé kan lọ́ra ju láti kà fi sọ̀rọ̀ kọ́kà sọ pé kan lọ́lá mọ́tò lápọ̀n láì jẹ́ pé kò sí tẹ̀sílù tàbáníkà wo ọ̀sán ju ọ̀sán lọ òru sì ju òru lọ pé bá yìí gbogbo ìkọ̀ọ̀kan náà àwọn mẹ́rẹ̀wá yìí tó lọ́lá ìtọ́láwá fún yìí òun ni ó láwọn mazaya tí ẹ̀ tó láwọn sọ̀tọ́ ìsì ó láwọn nǹkan ẹ̀ta tọ́lọ̀ bá dókè láti tà wọn lẹ́ta pé bá yìí ẹlẹ́ yọ máa túmọ̀ fún wa gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí wípé hadith anabi forí gbára wọn hadith anabi takora wọn lẹ́yìn òbá mọ ẹni kó gbìyànjú kó tẹ̀síwájú mímọ̀ tí nǹkan mímọ̀ ni tẹ́lẹ́gbẹ́ nǹkan kan orúyàn lójú ni wọ́n abẹ́rẹ̀ tí ma ń sọkúsọ nípa Islam ni wọ́n abẹ́rẹ̀ tí ma ní ìléjì nípa Islam ibi tí wàhálà wà ní àyíwá mímọ̀ tí ó gbérí jú kò fún tí wọ́n náà bá tẹ̀síwájú tó ti gbìyànjú mímọ̀ díẹ̀ sí tó sún síwájú nú mímọ̀ ó rí wípé gbogbo àdìsọ́kàn wa tó lálàáfíà jẹ́ nípa Islam kọ́ wa mẹ́rin ṣe bẹ́yìn náà rí ẹ̀yìn náà wọ́n dí ní sọ́mbì tẹ́lípàdé sọ yanjú ẹ̀wùn kátánàbí sọ́mbì ẹ̀wùn kátánàbí sọ́mbì ni plus kó nífẹ̀ẹ́ ní tóní ẹgbẹ́ tó bá jẹ́ aláyìmàkan nìkan tẹ́ tó bá ti ẹ̀wà mímọ̀ ó sì tó ń dá sí nǹkan bá lójú pẹ̀ kó wá dó sí wáyé tá a wà yìí kéde bí ìlú ló sọ irú àwọn àyè ibi tí ọjọ́ àyè tó ti ń kó tó bàbá yìí ọlọ́run jó dó sí ibi pẹ́lá ìsìn ibi àwọn ẹ̀dà dáa lọ́dọ̀ wọn náà máa dúró sí ibi yìí ṣùgbọ́n àwọn àyè báyìí náà tẹ̀pọ́ àwọn àyè ó sákùn àwọn àyè tá àwọn èèyàn ti ń ní àwọn àwùjọ wa kí a dúró sírò àwọn àyè mímà báyìí kó máa dàmọ̀rú àbí kí a dúró sí kí a jókòó sí ìjòkó tẹ̀síìrì ìjòkó tẹ̀síìrì náà wẹ̀ kó jẹ́ pé màdé ọmọ dàrú kí a bọ́ sórí rédíò ibi ibi pé ibẹ̀ ni wọ́n ti mọ̀ gbọ́ ẹ̀yàn tí wọ́n máa dàmàrú ó sì máa sọ wípé òun fẹ́ sí rádàdà ẹjọ́ ìrìnàjò àbá yìí tẹ̀ pé bẹ́yàn bá oyin tí ẹlé rúre bèèrè bẹ́yàn sọ́ọ̀rí náà àti sọ́ọ̀rọ̀ ní bẹ́yàn bá rúre kò lè sọ́ọ̀rí èyàn ní rúre gan bèèrè bẹ́yàn sọ́ọ̀rí ó ti bá yìí tí wọ́n bá ti sọ àwọn mùsùlùmí àwọn ọgọ́rọ̀ mùsùlùmí tí wọ́n ń wá mímọ̀ sáfẹ́sì náà ọba tí wọ́n ma odó tí wọ́n da ọ̀run lásí bẹ́yàn bá sọ wọ́n nù pẹ̀lú ẹnu jólò kan àbí torí kí wọ́n mọ́ wò gbogbo èèyàn jó ní mímọ̀ òun náà ni wọ́n fi ń tẹ́kí síyàn lèyàn wá ń rọ ẹ̀rọ kúrò sínú ọpọlọ wọn tẹ̀pẹ́ yóò sì sí ara yóò sì sí àwọn ẹni rẹ̀ lọ́jọ́ gbẹ̀dà sí yàmà Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala Ibrahim innaka Hamidum Majid Allahumma barik ala Muhammad wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid الحمد لله بديع السماوات والأرض وصلاة وسلاما على من تركنا على البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك وعلى آله وصحبه ومن تبعهم بإحسان في الأقوال والأعمال وبعد هذا قف ونوم عليك كثير àti kí àti yẹ̀kúbà nábi sallallahu alaihi wasallam kó bá wọn ará ilé àtàwọn sọ̀hábà àti gbogbo olùsílọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala pẹ̀lú ìlànà nábi sallallahu alaihi wasallam ilé tó mọ́ kagánì títí di ọjọ́ ìkẹyìn ẹgbẹ́dàmọ́ ìgbàwà kan bẹ tí ó gbajúmọ̀ dáadáa lọ́dọ̀ àwọn onímọ̀ àti lọ́dọ̀ àwọn ọlọ́mọkéwú ilé Aisha radiyallahu anha wọ́n gbà wá látọ̀dọ̀ báálé wọn anábi sallallahu alayhi wa alihi wa sallam yàwà Aisha radiyallahu anha ní wọ́n sọ wípé ẹgbàwáyí alimamu Bukhari wọ́n gbàwá nù sahihu wọn bẹ́ẹ̀ ni alimamu Muslim alimamu Muslim àwọn náà gbàwá nínú sahihu wọn oye bá ìsìn yàwà Aisha sọ wípé kana an-nabiyyu sallallahu alayhi wa sallam idha dakhala al-ashr wọ́n ní baálé àwọn olùkọ́ gbogbo wa anábi sallallahu alaihi wasallam wọ́n ní ìṣesí rẹ̀ ìṣesí rẹ̀ tánàbí gbajúmọ̀ pẹ̀lú ẹ̀ o ní pé idha dakhala al-ashr tí mẹ́wàá ìgbẹ̀yìn nínú Ramadan bá ti wọlé tó bá ti lè àwọn onímọ̀ ní àkàlòdì lélẹ̀ ti wọ náà ma wọ́n wá ní àkàlòdì yẹn kí ni in tí a fẹ́ yọ ń bẹ̀ tí ó yẹ gbogbo wa àwọn kan ní ìtumọ̀ rẹ̀ ni pé ànábì fásitì súnmọ́ àwọn obìnrin pé ti dẹ́jọ kòtò rẹ̀ tó le ó túmọ̀ sí pé nígbà kí wá lóde tí fi ń dojòkòtò rẹ̀ kó lè kọ́mọ́ bà fi súnmọ́ ara rẹ̀ mọ́ tó pásìkò ẹjá sì kò tí ẹ̀mọ́ ń sin lọ́wọ́ bá gẹ́ àwọn kan ní bá ní àwọn kan ní kejì pánẹ́bí súnmọ́ àwọn ìyàwó rẹ̀ náà ni fún ìgbáradì ànẹ́bì àti ìtàlékún ìgbìyànjú tó bá lè yàn dẹ́sòkòtò yàn tó lè gbá ó dẹ́sòkòtò rẹ̀ tí ó lè ní o fún ẹ̀kọ́ gbìyànjú so àwọn kan náà onímọ̀ sọ bẹ́ẹ̀ àti kí ní kejì wọn náà ẹ̀rí wípé ní wọ́n sáfẹ́ fàyọ náà ni pé ànábì a máa lékún ní ìgbìyànjú ga ó jẹ́ àìkókòdán àti kòmókun ọ̀rọ̀ àwọn onímọ̀ méjèèjì náà ni so wọn àwọn àsìkò yìí sásìkò tí yẹn máa ń sùn àsìkò tí yẹn máa ń fi bẹ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ni kí a máa fi ń ṣe pẹ́pẹ́ fúrú síwájú ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ni ha ibadallah iye mi lè fún torí pó sì kú bí ìṣẹ́jú márùn-ún báyìí náà dédé bí a máa ń tíye mi lè fún ní pé ṣẹ́tírí ẹwọ bá nẹ́bí ṣe máa ń lo àsìkò rẹ̀ ibadallah ìgbà tí wọ́n fún wa ní ìrò bá nẹ́bí ṣe máa ń lo mẹ́wàá yẹn tàbí fún wa ní Aisha èyí ṣe tó fi jẹ́ pa ló fún wa

ànábì ti tí wá ní kọ́kọ́ máa wá àwọn kọ́ 29 ní 29 yẹn àti 27 yẹn mọ̀ kó lé gan so ànábì a máa wá tí wá ní 29 bá ń kọ́ àwọn ilẹ̀ 28 àrùn ní 26 náà àbí àrùn 24 so táàmà pín envelope káàkiri fáwọn èèyàn báyìí ní àsìkò mẹ́wàá bẹ̀rẹ̀ táwà yìí nígbàtí jímbọ̀ mú ní àsìkò jẹ́ tó gbé fáwọn oníbíbíà gbogbo àsìkò náà wọ́n máa ń wájẹ̀ sínú àsìkò yìí báyìí tí wọ́n tó máa rékì àwọn èèyàn báyìí wọ́n máa pàwọ́ ọdún <laughs> ẹ̀gbọ́dún tí ń sún báyìí nìsí so àsìkò táwọn oníbìrì àwọn máa ti gbájú ẹ̀ fáwọn ìyá ìyá ni ó wà o ẹlòmí ìwà gbọ́n yóò ṣe lẹ́látò ìkọ́dírí àtàlátù rẹ̀ yóò ṣe tilé kéwú yóò ṣe níbi jìmọ̀ jẹ́mọ̀ mọ́sálásí lẹ́látò ìkọ́dírí mẹ́ta rẹ̀ <laughs> nínú

pẹ̀lú àyín sí wọn kò sí ìkẹ́kẹ́ tí tọ̀ kalẹ̀ lọ́jọ́ yìí kò mọ́ nǹkankan àmọ́ nítorí kó lè bá gbé nǹkankan tẹ́yìn náà pàtàkì lé lọ́wọ́ tẹ́lọ lé tẹ́mọ̀tẹ́yìn náà tínú yóò wá dùn ọkàn yóò wá gapẹ́ rí nǹkankan sí tó ìjẹ́ sí gbogbo àwọn àsìkò tó yẹ kẹ́ẹ̀ fi kẹ́ẹ̀sì máa bẹ́ẹ̀ lọ́wọ́ bá lọ́ subhanahu wa ta'ala kó má bọ̀ mọ́ yín lọ́wọ́ òun ló ti rá láàrin fún yín ló ti ṣe lófò ìbádàlọ́ ẹ jẹ́ ká máa pàkíyèsí ara wa kẹjẹ pé yíò pàdánù kẹjẹ pé yíò kò fún wàhálà ilé ayé nìkan tó bá tó jẹ́ ògbèdà kìyàmà náà tún ní ibi tí ọ̀dá ni ó ti bára yẹn tọ́lọ̀ bá ní jẹ́lá bá báyẹn lò pẹ̀lú ọlá lò pẹ̀lú dédé ni ó ti bára yẹn lọ́jọ́ ògbèdà kìyàmà tó yẹ báyìí tọ́lọ̀ bá ní jẹ́lá bá síjọ́ bá tàforíjì fún yẹn kí wá láǹfààní wàhálà tí yẹn ṣe ilé ayé tó tún wá díjọ́ gbẹ̀dà kìyàmà tó wáyé pé wàhálà yẹn tún ní yóò tún wá padà kó báyẹn tó yẹ báyìí ànàwó ànàwó a níbi tí wọ́n bàjẹ́ pérékébé láwọn àsìkò yìí irú àwọn àsìkò yìí tún nílàwọn ẹlòmí tó mọ́ sí dìná àwọn ọmọ mi báyìí nìsìn àsìkò tí wọ́n mọ ọkùnrin ni àwọn àsìkò tí wọ́n jábàlé wọn rí wọ́n ti jẹ́lòmí láwọn ti jáde tẹ́lòmí níbẹ̀rẹ̀ àwẹ̀ pé pé òru àwẹ̀ àwọn obìnrin máa ń fi gan wọ́n láwọn lọ́wọ́ àti náà ni ọ̀rẹ́ báyìí àwọn obìnrin wọn ni láì mọ̀ wípé bànná ni wọ́n lọ ń fọ́ra wọn láwọn wà àti burúkú ni tí wọ́n lọ ẹwà àsìkò tó jẹ́ sí wípé àwọn tí ẹ̀rẹ́ tí ìrànbá ṣe ń bẹ̀ tẹ́ pé ẹ̀san rẹ̀ ó mọ́ ń pọ̀ láti pèlé tẹ́yàn mọ̀ pé aburú tí ìrànbá ṣe lásìkò yìí náà ẹ̀san rẹ̀ náà mọ́ ń jáde pèlé ni ẹ̀san rẹ̀ náà ẹ̀ṣẹ̀ rẹ̀ lè kéré tó pé àsìkò tẹ́ pé ohun tí ìrànbá lọ́wọ́ ara wọ́ zìnà ló gbégbà zìnà lẹ́wà ń pẹ́ gírí káàkiri lè ń pẹ́ gírí lásìkò kó tó wá jẹ́ mẹ́wàá ìgbẹ̀yìn Ramadan àsìkò tí àánú Ọlọ́run sọ̀kalẹ̀ ìdínú Ọlọ́run wá ń sọ̀kalẹ̀ léwọ lórí lásìkò yẹn ẹ̀rí nǹkan báyìí tó yẹ báyìí àsìkò tó yẹ pé ọjọ́rù àkọọ́lẹ̀ tí yóò lò fórí di ọdún kan ọjọ́ òun lọ́mọ ní wẹ́l ibi tó ṣe bá yìí tí ó fẹ́ kó lásìkò kọ̀ọ̀kan tán máa ń pè bùbù àkọọ́lẹ̀ kọ̀ọ̀kan tẹ́rí àkọọ́lẹ̀ tí yìí olùlù lọ́dún ọjọ́ yẹn ọjọ́ òru arájú yẹn ni wọ́n máa ń kọ́ wá jẹ́ pé ń tọ́tọ́ máa kọ́ ọjọ́ yẹn tiẹ̀ orí ìzìnà ni wọ́n ká ọmọ dápò wọn sọ́ọ̀ka <laughs> wọn sọ́ọ̀kọ̀ fún ọ àti wọ́n tẹ́ ká mọ́ bí bídíà náà tó ń ṣe lálátùrù kọ́lù ní bídíà wọ́n á jẹ́ pé ibi tí wọ́n ti ń jọ́ tí wọ́n kà kọ́ lẹ́yìn tí ó lò fún ìjọ́dún kan ibi tí wọ́n bá ka ọmọ yìí eléyìí láyọ̀ ẹ̀ka kíyèsí àwọn mùsùlùmí اللهم اعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء السنة برحمتك يا أرحم الراحمين قم إلى صلاتكم يرحمكم الراحمين